أعوذ بالله من الشيطان الرجيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ọjọ́ kejì dín ní ọgbọ̀n twenty eight nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún méjì dín ní ogójì ìjọ ọdún ọlọ́sìn. السلام عليكم ورحمة الله وبركاته gbé tafsiri lẹ́ni nísọ́tò alẹ́ ìmọ̀ràn. òun náà ní àyà ọgọ́rùn-ún àti mọ́kàndínní àádọ́rin one to nine. ibi tí ọlọ́run ti fẹ́ máa sọ àjùlọ ọ̀la ìbẹ̀ fáwọn ṣùkádà àwọn tí wọ́n kú wọ́n pawọ́ ojú ọ̀nà ọlọ́run. ọlọ́run bá wa ń sọ lọ ayà yìí pé wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata. wala tahsabanna. ọlọ́wọ́ bá ń gbòòrò wá nípa àwọn ṣùhàdá àwọn tó kúkú jẹ́rìí pé kódà bí wọ́n pa wọ́n láyé gbé báyìí ẹbí wọn wà láàyè tí wọ́n ń ṣe jẹ̀bù fún ẹ̀mí yẹn ìdárì kọ̀rọ̀ rì láéláé ìyẹn ò ní tán. àlèbọ̀ muslim rahimahullah ta'ala nínú sàhíhù rẹ̀ látọ̀dọ̀ mọ̀sùlùmọ̀ ó ní abi abdullahi nípa àyà yìí kí ni túmọ̀ àyà wàlá sábà ń lẹ́bí náà kó tèlé òfin sabilillahi àmì wájà. níbi ọ̀rọ̀ ọlọ́run sọ́lọ́run sọ pé má lérò àwọn ẹni tí wọ́n pa sójú ọ̀nà ọlọ́run ọba tó àlàyé ni wọ́n yorùbá kú nà ìdá rọ́bì yìí tí wọ́n ń ṣe àrísìkì fún ọ tí wọ́n ń pèsè ìjẹ̀bú fún ọ lọ́dọ̀ ẹlẹ́dàá wọn. wọ́n ní ọ̀gbìn lẹ́mú náà fásitì rọ̀dí ọ̀gbọ́n tálá àánú rò ọ́ ọ́ ní òun sọ wípé àmà iná kọ́lẹ́sà àdá ذلك رسول الله، àwọn agẹgẹ ti di òjíṣẹ́ Ọlọ́run léèrè pé bò nìyẹn ṣe rí ẹni tí wọ́n ti pa sógun tó tún wá àwa wò kó kú ni Ọlọ́run wa sọ fáláà yé ni kódà wọ́n sáré tìtì fún lọ́dọ̀ ẹlẹ́dàá ọlọ àti òjíṣẹ́ Ọlọ́run bá léèrè pé bò nìyẹn ṣe jẹ òjíṣẹ́ Ọlọ́run nífẹ̀ẹ́ ni àrùwá ọhún ẹ̀mí wọn ti ń bẹ ní ikú ẹyẹ green. tó ṣe pé ẹyẹ yìí ó ní kọ̀nà ẹ̀díẹ̀lì ọjọ́ jáàmù fún kìndílù kìndílù náà ní kámbáàdì ìtọ́ba fi ń tẹ́lẹ̀ káwọn àwọn panẹ́lì tó ti fẹ́ panẹ́lì ìtọ́ba fi ń sọdọ bí àwọn èyí ti kọ̀dẹ́ ní ìlú kámbáàdì ìtẹ̀ndẹ́ tí wọ́n sọ̀rọ̀ sí àlẹ́ àrùn ìtẹ́ ọlọ́wọ́ ọba àlẹ́ àràṣẹ ọlọ́wọ́. tó fi pé a máa jẹ káàkiri lálùjẹ náà níbi tó bá wù ní ọba jẹ sí. lẹ́yìn ìgbà yẹn á wá lọ fi yọ lọ para bọ́ sínú kọ̀dẹ́ bí níbi kámbáàdì yẹn. wọ́n ní ẹlẹ́dàá àwa nìkà sí wọn lẹ́ẹ̀kan àwa sọ̀rọ̀ yìí pé tẹ̀ gbádùn kankan ṣe ìlànà tó kí tó pa gbádùn.

ìgbà tó wà rí wípé wọn ò sí wọn ò ní pa lẹ̀ gbogbo ìgbà tó wọn wá sì béèrè yìí pé ilẹ̀ tó ti fẹ̀ sí bẹ́ẹ̀ wáyé wọn ni wọn bá sọ wípé ìwọ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá afẹ́ kí wọ́n dá ẹ̀mí wa padà sára wa tí wọ́n á fi pa sójú ọ̀dẹ̀ rẹ lẹ́ẹ̀kejì gbàdá wa di pé ọlọ́run rí i pé wọn ò ní bùkátà sí kankan ìyẹn ni pé wọ́n ti wà satisfied ìwọ̀n tó rí níbẹ̀ yẹn ti tẹ́ wọn lọ́rùn bàjẹ́ ti tẹ́ wọn lọ́rùn yẹn yẹn wọ́n bá dùn wọ́n lẹ̀ pé àyà ti fẹ́ ti ń gbádùn fẹ́ àti bẹ́ẹ̀ bí àwọn ṣọ̀hánà àti ẹni mìíràn ọmọ àwa nínú kíni o yàrá ikùn ẹ̀yẹ gírìn tí ọba jẹ́ lábẹ́jẹ́ ń káàkiri ìjọba wò ẹ̀rí èpè kọ́nẹ́dìlù wá wà kìndé yẹn yàgò ẹ̀sìn kọ́nẹ́dìlù ìní kábà ní lọ́ọ́ fi ń tẹ́lẹ̀ ìyẹ̀pẹ̀ lù mọ́lẹ̀ ní oṣù lọ ní ọ̀nà faransé kò sí òun nílé rẹ̀ ìmọ́lẹ̀ yìí tó ní wọ́n tún sòrọ̀ mọ́ àlàálù ní ọ̀nà ọlọ́wọ́ bá sùn fara tọ̀sí gbádùn wọn bá sọ fáwọn ọdún ìwọ́n ò lè sì léèrè sí wọn à tọ́ba rí bẹ́ẹ̀ o àti gbádùn mi làwà yóò tọ́ba yẹ الإمام أحمد رحمه الله تعالى لقد أنس أنا لا جد له صلى الله عليه وسلم أنا جوي وايبي ní kọ̀sẹ́ mi kẹ̀ tí a tí a lè rí ẹbí àwa rí rẹ kan lọ́dọ̀ Ọlọ́run tí a dùn mọ́ débi pé ó wù kọ padà sáyé irú ẹbí tó bá nífẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ìdùnnú kan ṣẹlẹ̀ bá kú jẹ tọ́ba rí dáadáa tọ́lọ́ bàbá fi kú lọ́wọ́ ádẹ́sì wù kọ padà sáyé kọ́ wa tún fẹ́rù dáadáa yẹn kú ẹni tí ọba wù ṣẹlẹ̀ gbogbo ẹni ọba kò ní bẹ́ẹ̀ padà wọ̀ ṣùgbọ́n ṣẹlẹ̀ ìgbà ọ̀fẹ́ kò ń padà pé a ah, káfọ́ lé ikú lè dọ́ba kóun tún lọ tún kó lè kó padà. iye ni adùnkọ́kọ́ padà sáyé kí wọ́n tún palẹ̀ kejì. nípa ròtí rí nínú ọlá ìfúfú jẹ̀dù mọ́mú sí ni wọ́n dábì ìdílé ìlú wa. الإمام أحمد رحمه الله لقد عبد الله بن عباس رضي الله تعالى عنهما wọ́n lè jẹ́ ọlọ́run sọlọ lọ́wọ́ àtọ́lá ń sọ wáyé pé wọ́n nígbà tí wọ́n fi sùtá tí mùsùlùmí àti àwọn ọmọ ya yín níbi ogun ọ̀fẹ́. sùtálà wa ti di ẹ. èmi àwọn ọmọ ya yín tí wọ́n pa níbi ogun ọ̀fẹ́ yìí ọlọ́run wa lọ fi sí kun ẹyẹ ẹyẹ kéré ni tó lè pé ẹyẹ yìí tẹ̀rí tó àlè hàrà lè jẹ́ Ama máa kó sínú odò àlùjẹ́bẹ̀. ìyẹn a máa kílẹ̀ àti àti àti àlùjẹ́bẹ̀ ti wà. èyí pọ́lọ́ ń tẹ̀ fẹ́ dà. èyí tọ́lọ́ wa kó wa tẹ̀ ń lé wa kọ́ <laughs> àti òsì wà. ẹnì kan ti kárọ̀ ẹ̀ nínú alùpùpù láìpẹ́ kọ́lọ́ lọ́gbọ́n sáré wọ̀nyí láwọn ọ̀pẹ̀rọ̀ ti rọrùn dìkú. وجنة ọlọ́run ní ẹ̀yà ara láti ti wá foríjì ẹlẹ́dàá yìí àti àlùjẹ́ náà pé fífẹ́ rẹ gbogbo sẹ́rẹ̀ àtìlẹ̀ wọ́n pa á létí kalẹ̀ fáwọn tí wọ́n ń payọ̀ lọ. wọ́n pa á létí kalẹ̀ fún ẹ kó ti wà rẹ́ẹ̀dì láì ìdí bọ́lọ̀ òun dẹ̀rẹ̀ ṣe. ìgbà ọlọ́wọ́ wa bẹ̀ wò sàkún pé bó làwọn yẹn yóò dìbò tó. ìgbà gbọ́dọ̀ mọ population kó tó ṣe bá ṣe lé. ìpínlẹ̀ àwọn kẹ́tọ́ wọn bá ń kọ́ ní àwọn geography wọ́n di ẹ̀ ẹ mọ̀ pé bóòlù àwọn èrò ti pọ̀ tó ká tó kọ́lé kọ́ máa di pé yàrá kan àdẹ̀tí máa máa lọ fún àwọn èèyàn bíi fífi sínú yàrá kan bí ọ̀dẹ̀ wọn bẹ́ẹ̀ ọlọ́run gbogbo ẹni tó wà lóṣẹ́ ní ọlọ́run bẹ́ẹ̀ ti mọ̀ ó dẹ̀ ti káyè wọn àtàyè bí káyè sí wa ọ̀rọ̀ yìí ti tẹ̀sí nínú àkàyè wọn ti parí sí kalẹ̀ bẹ́ẹ̀ náà ní mẹ́sì تكن نارا التي وقودها الناس والحجارة أعدت للكافرين. لما يجوا كذب الله غير هذا ìgbà ọlọ́run lásìkò yẹn ọlọ́run ń gbé àwọn ti kí ó kó náà ní tà ilé yẹn lè tu ààrẹ tu ìtura yóò tu alẹ́ láyọ̀ rẹ ni òní di pé ọlọ́run sẹ fẹ́ dà. àlàyé náà làbí sọ́sọ́lá tó wá ń sàlàyé fún wa yìí pé àdìgbà tí mo fi bá kẹrẹ àwọn ọmọ ya yìí níbi ogún sọ̀tọ̀ jù ọlọ́run wá fi ẹ̀mí wọn sí fún ẹ̀yẹ gírínì ṣe ìgbẹ́ ẹ̀yẹ gírínì yìí yóò máa wọ ní odò àlùjẹ́mẹ̀ báyìí. a máa wá jẹ nínú èso àlùjẹ́mẹ̀ báyìí. ẹ̀rì. lẹ́yìn ìgbà yẹn tó wà lọ fara sí kan ẹbí yẹn káńgáàdì dáwí yẹn àwọn góòlù ló tún nínú góòlù tún ni wọ́n ti ṣe káńgáàdì sílé ìrìnà yẹn ìmọ́lẹ̀ nínú góòlù. في ظل العرش يوا نبي على عرش الله الله سبحانه nígbà táwọn náà wá rí bí áá ee adùn kan táwọn jẹ yìí máa dáa jù adùn táwọn mú yìí máa dáa jù wọ́n sì tún rí wípé bó ṣe wu àwọn tó wà làwọn yìí lọ ẹ fẹ́ lómi yóò dá àdúgbò báyìí kò sì dé lè yàrá dáadáa bá dé. ilé rẹ lè sọ wípé bí ẹ bá sọ wípé ọlọ́run ti wá lẹ́bi rẹ àjọ ti parí o fóònù mẹlọ́gbọ̀n ọlọ́run dákun jẹ́ ara ẹ̀ rẹ bá gbé. tòlíjà rùsù ọ̀láyé ti tù torí ká ládùúgbò bíi dúró ọba tí ò bá lágbára ni èyí ṣe tí ìbí ìlú bá lọ bá lọ sọ̀tàn láńpẹ́ ọgbọ́n àlọ́ sọ̀tàn láńpẹ́ tí nínú yẹn máa sàtọ́lẹ̀ aládùúgbò fún mi àti àbámẹ́ wọ́n ti bìí lùdẹ́ ntẹnumọ́ra aládùúgbò yìí síkè tí bí wọ́n bá kú tẹ́ wá lọ kó dúkìá lé aládùúgbò lọ́wọ́ àdéhùn mi tó bí ìlè pẹ̀lú aládùúgbò rẹ aládùúgbò rẹ gbogbo gbà kí ló mí pẹ̀lú rẹ. ẹ̀rí wọn náà sọ sábà ń fi kúra ike mo fọlọ́ nkúra o nígbàgbọ́ nígbàgbọ́ o nígbàgbọ́ fọlọ́ nkúra lórí ẹ̀ fọlọ́ àti àwọn sọ sábà ń fi lẹ́ni la yá lọ́dún já gbogbo bá wa yíkọ̀. ẹni tí àwọn aládùúgbò rẹ̀ ọba fọkàn balẹ̀ tí kò lè sa ìdá sáwọn nígbà tó. nínú kẹtọ́ lọ tó bá fi sàánú wọn ní gbé yàrá fúnṣẹ̀ mùsàkọ̀dẹ̀ ibi tí wọ́n máa yí sí wọn aláìkẹ́. ẹlòmíì ló jẹ́ kìkì dá akọrin yóò ló máa bá yí ká báyìí. tí wọ́n máa bẹ lọ́wọ́ fọlọ́ bá jáde òdò torí ká bá ṣe ń ṣe ẹ̀ka nìyẹn. wọ́n làgòlè ṣùgbọ́n tẹ wà láyìíká àwọn ẹbí bíi àwọn ọ̀daràn. bẹ́ẹ̀ ká wà lùjẹ́ nà yẹn tọ́lọ̀ ẹ̀yìn àwọn ṣọ̀kadà yẹn tọ́lọ̀ sọ ẹ̀bí wọn ti di ẹ̀yẹ gírèdì yẹn máa jẹ níbi ọ̀yẹ máa kó sínú odò máa jẹ nínú èso máa lọ fara sí kọ́nẹ́dì kọ́nẹ́dì lọ́wọ́ náà ní ni lábẹ́ àlẹ́ àrùsọ ọlọ́run ọba sùpárọ̀ tó bá wá rí wọn tó da tó wọ́n rí jíjẹ wọn tó da tó wọ́n rí tó rí bí dáadáa jẹ. wọ́n máa sọ àìsàn máa káwọn ọmọ wa táwọn òbí ìkú tó ojú wọ́n ti ẹ̀rọ bá ní fún wa. tí wọ́n bá ti wò ní lè máa sá tókù bá ti dé báyìí ó dùn káwọn náà ti lè rú àkọlé. bákẹ́ bẹ́ẹ̀ wọ̀n tẹ̀sí ní kọ̀ láti jà ọlọ́lọ́wọ́ bá lè gbàgbọ́ sọ́dà ánẹ̀sà ò bá lè kú. àtọ́lọ́wọ́ bá dáwọn ṣàhádà lóhùn ọlọ́run ẹ̀ ṣé mo dẹ́ fẹ́ nìyẹn ẹ̀ ọ̀dà yíwá àbùtẹ́ fi bọ̀ wọ́n pé ẹ̀ ń dá tó fi tẹ̀ wáyé. bọ́lá ọlọ́wọ́ bá ní àdínkù má lérò àwọn ẹni tí wọ́n pa sójú ọ̀nà ọlọ́wọ́ bá má lérò wọn tó kù. bí kò ti ni wọ́n tó ẹ̀kọ́ ń pèsè àdínkù ìjẹ̀mú fún wọn lọ́dọ̀ ẹlẹ́dàá wọn àtàrí àdọ́tẹ́lẹ̀ báyìí ni wọ́n akọ́ni ti gbà wá ọ̀dáàdà àti rọ̀rí àti wọ́n nípa àwọn ẹni tí wọ́n pa níbi ogun fẹ́fẹ́ àwọn bá ti rìn fún mọ̀lùdáwáì látọ̀ jábí ọmọ àbdùlá wọn ní nàgọ́rọ̀ ìláyà ọ̀ṣunù lọ́ọ̀hìn sọ́nà lọ́ọ̀hún àlejò ọ̀sánlá òjijì ọlọ́mọba gbójú wò mí láta ìyàwó mi síjọ́ kan ọwọ́ àgbà yìí pé ìrẹ̀ jábí rù ó ti jẹ́ tí rí ọ sínú rẹ̀ ń bàjẹ́ báyìí ọ̀yà ó ní mo nílò òjijì bàbá mi kú sójú ogun ni sàràkà dáiná tó fi gbèsè lẹ kó tó káwọn sàkà wẹrẹ ọmọ ló kó lẹ tó fi jáde láyé ẹ wọn làwọn sọfọ làwọn sọfọ àyè pé. wa àlùsọ sọlá náà wá jẹ kí n fún ẹ nírò tí ọlọ́wọ́ ọ̀bẹ nìkan sọ̀rọ̀ àfi lẹ́yìn ìjàgá. ẹ̀sùn gbọ́dọ̀ wọn bá sàdébọ̀ bàbá rẹ̀ sọ̀rọ̀ báyìí àfètèwì ni ọlọ́run kọjú dà báyìí bàbá rẹ̀ dé ọba ló jẹ́ sí nílò àkọlé tọ́lọ́run ṣe fún ọlọ́run wulẹ̀ dojú kọ báyìí tí wọ́n jọ sọ̀rọ̀ ọ̀yà. bó ti sọ kọ́lé tọ́lọ́run bá sọ fún bàbá rẹ̀ tí ọba ló jẹ́ sí kọ́ fọmọ kékeré lẹ́sọ̀rọ̀ gbèsè lẹ́sọ̀rọ̀ ọlọ́run sọ fún bàbá rẹ̀ pé bí mi léèrè tó bá dẹ̀ ti bí mi léèrè máa fẹ́ lọ́rẹ̀ béèrè. béèrè tó béèrè ni tó níwọ̀n náà ọ̀bẹ lẹ́dà mo ti mọ fẹ́ bí ọ́ mo sáfẹ́ kí wọ́n dá mi padà sáyé wọ́n á tún wá pa mí lẹ́ẹ̀kì lójú ọ̀nà ìwọ̀n náà. wọ́n lọ́wọ́ ọba àlekàlà wa sọ báyìí pé a ọ̀rọ̀ ti gba wájú lọ́dọ̀ àrùn bí ẹ bá ti kú bí èso padà bọ̀ torí pé kọ̀ọ̀sá kù dá ya ìgbèbí ẹ bá ti kú ìpadà bọ̀ àwọn àbá àti ṣe wá àti àkúdá ya ó wí kú ìlú ọ tó bá kúdá ya ẹnì ẹkú ẹ àkúdá ya mẹ wẹrẹwẹrẹ owó eléyàwó kálá fáwọn bá wà lóṣù rẹ. ọ̀kadà ẹ̀mí rọ́lọ́pọ̀ ju gbogbo àkúdá ya wọn ni wọ́n máa ń wí. wọ́n làwọn lè sọ fún wa ń náà ṣe ní kò so ni ọ̀dà àdúgbò òkú ẹgbẹ́ eléwò ibi tọ́rọ òdì tẹ̀sí jẹ́ nìyẹn. bímọ àná wọ́n á mú wọn lọ sí sàárì bó ṣe ti tàbí àlè ni wọ́n bá rí lórí ẹ̀ ọ̀parọ́ ní kó kàtẹ́kàtẹ́ tó ń jèrè. ẹni tí ó dùn mọ́ wa tó lọ tẹ́lẹ̀ nígbà òde ní ìka sí yàrá rẹ̀ tí bàbá mi ti wà ní ìsìnkọ́ bí padà láti náà ti fọ́ ní bínú mi ó dùn mí. ìgbẹ́kọ́ náà kó ti pé wọ́n bá àwẹ̀ yìí tó kù yìí náà ní pẹ̀tọ̀ tó tún wá bá ajá jẹ tó èyí máa fi lọ́sẹ̀ lọ lọ́jọ́ mẹ́ta yìí wọ́n ara wọn padà mo ní wàá tún lọ fún yẹn sí yàrá fún ọ ni yàrá mi àwọn ti lọ dírẹ́sì ti ta ti tèmi sáré padà pé kò séyìn ẹ̀sẹ̀ tó ń bẹ̀ mọ́ ẹni ló ti padà dé. àlejò sọlọ lọ́wọ́ àrùsọ́lá ó ní ọlọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dẹ̀ẹ́ sọ pé ẹ̀sẹ̀ òkè ilé ìhà láàyò ìjà ọ̀rọ̀ ti parí. sọ ti fi sọkúsọ làwọn àfáà yóò rí wá sí àkúndáyà sọ ọ̀rọ̀ ti parí pé ayé yìí òun nù ẹni ọba ti kú òtún padà bọ̀ èyí tó rí ní ìsẹ̀ni ni kọ̀rí ìtù àlùjọ lónìí ọgbà ọgbà wẹ̀ wọn tó bá jó oògùn nídìí kó sálọ ó yẹ ká wọn dàbí tó wáyé pé yóò padà ní tí màmí bá padà yóò wù kájọba gbé yá àṣà wa sọ pé ẹ ẹ mo kẹ wá wù ọ yìí wàá pàdé.

torí rẹ̀ kí ẹ wá tẹ̀sí sí gbogbo òkú yẹn ẹ àbúdá yà pọ̀ ẹ̀rí àwọn sọ̀rọ̀ sọ pé ó ní ọlọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá sọ pé sábà fún mi lè kọ́ ò ní ojú ọ bàbá ajá ní òun béèrè yìí kọ́ sí mi pé kí n dán ọ padà sáyé ọwọ́ àtúnjagun sí ojú ọ̀dẹ̀ sí tí wọ́n pa ẹ́ kó tó fi ráàyè kẹ́ ìdẹ́ra yìí kó tó fi rọ́ọ̀láì ìyẹn ò kọ́ sí mi. sọ ó ti parí ọ̀rọ̀ tó ti subhanahu wa ta'ala ni pé ìnáwó ìrẹ̀ ìhà láàyò ìjàrò ẹni ọba ti kú òfin padà sáyé yìí lọ. ẹ ó wà lọ bàbá àfọwọ́ ẹjẹ́ ọ̀dọ́lá rọ̀jẹ̀ lọ́ọ̀kì tààrà mo dé sí gba àwọn tó kú wà ibi táwọn ò wọ́n ní bọ́lá òsì sáyà yẹ kalẹ̀ ní pé ọ̀la ta sábà. àní bẹ́ẹ̀ lérò àwọn ẹni tí wọ́n pa sójú ọ̀dẹ ọlọ́run ọba kúkú ni wọ́n. bí kò ti pa láàyè ni wọ́n ń dàrọ́ sí ilé ìyọrùsà fún wọ́n pèsè fún wọn lọ́dọ̀ ẹlẹ́dàá wọn alimami ahmed rahimahullahu ta'ala látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu wọ́n lè jíjẹ ọlọ́wọ́ bá sọ láyé pé ó lè tẹ́lá àwọn wọ́n máa wà níbi ìmọ́lẹ̀ yẹn ni pé kíkọ yẹrẹ odò kan lẹ́nu ọ̀dà àlùjẹ́nà ìkó bá ti kàjàrà tó ṣe é pé. ẹ ọwà nínú kópa kópa ní bí adodo bí ààyè kan tí wọ́n kàn ṣe bí àgọ́ wọ́n fẹ́ẹ́ jọ àgọ́ wọ́n wá jẹ́ kiri. tóbi yìí kí alẹ́ ti wọ́n dẹ́sùn láàárọ̀ àti àti nírọ̀lẹ́ báyìí ìbáwọ̀ àwọn tí wọ́n dábẹ́lẹ̀ wa lọ́dọ̀ ti gbẹgbẹ́ àwọn wọ́n ní wọ́n ká ẹnna ṣùhàdá àkùsà níbi báyìí abẹ́ máa yanjú a máa kílẹ̀ àti pé àwọn ṣùhàdá yẹn ìpín oríṣi ni wọ́n wọ́n wà nù wọ́n níbẹ̀ ni wọ́n tó ṣe fẹ́ mi rẹ̀ máa jẹ káàkiri lálùjọ náà níbi bẹ́ẹ̀ ni wọ́n ẹni tí wọ́n wà lẹ́nu ọ̀nà odò tá sọ pé ń bẹ lójú ọ̀nà àlùjọ náà ìjọ níbi odò tí ń bẹ lẹ́nu sáyẹ̀rì yìí ìlà hàzà sàhà ó dẹ̀ kọ́ sí kásọ yìí pé ibi tí wọn máa parí rè wọ́n tó lọ sí ibi tí parí sí ibi odò yìí ni gbogbo àwọn sùn wọn àbàlà kójọ sí wọ̀nyọ́ yóò fi dọ́ àlẹ́ yóò fi da àlẹ́ yìí láàárọ̀ kùtù àmà wa òyòrò ní lásàálẹ̀ rẹ̀ sábà máa ń ṣiṣẹ́ ọ̀gá ọlọ́run wa máa mọ̀ sẹ́pà lọ. ó ti wọ́n ti gbẹ̀gbẹ̀ wá tó fún sọ́dọ̀ mọ́ ahmed hadith mi tó ṣe pé ó jẹ́ ìtùnú fún gbogbo onígbàgbọ́ òdodo pé ẹ̀mí rẹ̀ ń kọ́ kọ́ máa jẹ̀mí àlùjẹ́ndẹ̀ bákan náà yóò sì tún máa jẹ́mí èso àlùjẹ́ndẹ̀ yóò máa rí ìtùtù àti ìdùnnú ní àlùjẹ́ndẹ̀. ìgbẹ́ gbogbo onígbàgbọ́ gbogbo onígbàgbọ́ dodo pé ẹ̀mí rẹ bá máa wà lálùjẹ́ndẹ̀ tí wọ́n máa jẹ mẹ́ tí wọ́n máa jẹ fún àlùjẹ́ndẹ̀ tí wọ́n máa rí dunu ìdùnnú tí ń bẹ́ náà àlùjẹ́ndẹ̀ yóò tún máa wá rí ohun tọ́lọ́wọ́ bá palẹ́ ti kalẹ̀ fún bílẹ̀ kára lọ nínú àgbọ̀n gbogbo onígbàgbọ́ dodo ẹ̀mí onígbàgbọ́ dodo wọ́n lé ní ìsọ́dì sọ̀hìn àti ìrìnlẹ̀ wọ́n ní ìṣàmà àti àrùbá wọ́n ní àwọn àgbà mọ̀lá yẹn gbogbo wọn ni òun náà rí dáadáa أحمد رحمه الله تعالى ta'ala لا تدع محمد alátọdọ الشافعي لا تدع مالك بن أنس anas الأصبحي رحمه الله عن الزهري عن عبد الرحمن بن كعب بن مالك عن أبي رضي الله تعالى عنه ونبي صلى الله عليه وسلم صلى الله عليه هاري قبل يديك يسي شهداء يعني أبشر أيها المؤمنون gbogbo àwọn adájọ́ nígbàgbọ́ òdodo rẹ ká ń gbà ayé ká lè máa dánwò dùn níbi yẹn kì í sẹ́ni tó wọ́n pa sójú ọ̀dẹ ogun lọ lásán gbogbo tó bá jó báyìí para fi tó irun ẹyẹ yìí bá padà adẹ́niyẹ padà sáré ìjọ tó lọ́ọ́ bá fẹ́ gbé nìyẹn. ọmọ ẹgbẹ́ mi sáwọn ṣùkàdá nìkan ni wọ́n dání. nínú hadith yìí azumari ibi iná ruha muslim. alẹ́ mi onígbàgbọ́ òdodo wọ́n máa wà ní ìṣesí ẹyẹ ìṣèpọ̀ ẹyẹ lọ́wọ́ àná lálùjẹ́ náà. ẹ wá dáadọ́ wá wọ ṣùkàdá. ìyẹn ti ẹ bá ti ṣàlàyé rẹ bí tó máa wà nínú àjẹsí ẹyẹ ẹ mọ̀ pé kù lásán pé yọ wà ìyàtọ̀ bẹ láàrin méjèèjì ẹ̀mí àwọn ṣọ̀kadà ìyẹn máa máa wà nínú àjẹsí ẹyẹ ikùn ẹyẹ ni wà ẹyẹ green ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo òun máa ẹyẹ bẹ́ẹ̀ mi ni ẹ wọn rí sàwọn ṣùhàdá yẹn àtọ́gbé yẹn máa wà ní àjẹsí ẹyẹ kílìm àyẹ kẹ́kẹ́ láti òun bọ́ bá dàbí làwọn ní ńlá ká bá ní ká wọ ẹ̀mí táwọn ọmọ mi bí yòókù àwọn dàbí làwọn ẹ̀wẹ̀wẹ̀. فإنها تطير بأنفسها أما فصل على ذلك أعمد الله سبحانه وتعالى قلت والده سنون قلبه ọlọ́run wá ń ròyìn ìgbádùn àwọn ṣùhádà yẹn ọlọ́run fárí sí nàbí náà àtàkùn lọ. ọ̀rẹ́ ìrìnàjò náà. ọlọ́run bá sọ wípé fari ìhìnà bí máa átáhùn lọ́hùn ní àwọn àṣùhàdá yẹn àwọn tí wọ́n pa sójú ọ̀nà ọlọ́wọ́ ọba ká sọ wípé àlàyé ni wọ́n lọ́dọ̀ ọlọ́wọ́ fari ìhìn ẹni tí wọ́n máa dunnú ni wọ́n pẹ̀lú tí wọ́n wá nínú ìdẹ́ra àti ohun tí máa ń jowó ẹ̀ bí máa átáhùn lọ́hùn pẹ̀lú tọ́lọ́wọ́ ọba tí ó fún wọn ní fáìlì yìí nínú ọ̀la ẹ̀. bákan náà wọ̀nyẹn ṣàwùṣirò wọn a máa wá dọ̀wọ́ dùnú. ẹ ìyẹn ni pé wọ́n máa wá irú dùnú yẹn ọ̀dọ́dọ̀ àwọn ẹni tó ṣe pé wọn ò sí ìwà bá wọn tí wọ́n ń bẹ lẹ́yìn wọn. wọ́n ní tuma rẹ̀ pé mọ́sáwù ṣìrú nàbí ìwádìí ihe wọ́n máa dunnú pẹ̀lú àwọn ọmọ ìyá wọn tó ṣe wípé wọ́n padà pa wọn náà lẹ́yìn wọn tó jọ́ ọ̀dọ́ náà bá wípé náà sẹ́yìn náà bá padà dé aláhàmùnà lẹ́yìn pé kò ní sí payà fáwọn náà àwọn ní òní lè payà mímọ́ àbámọ̀ ọ̀hún ti ń tọ́wọ́ àwájú wọn. wọ́n láyà sàdó bákan náà wò ní ìbànújẹ́ lórí ohun tí wọ́n pa ti sẹ́yìn wọn ajásíbẹ̀ àbí ọlọ́run ọba kókó alálùjẹ́ náà wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé pàrìsì aláwọn ṣùhàdá yẹn wọ́n á máa dunnú sí ohun tọ́lọ́wọ́ bá fún ọ nínú ọlá rẹ̀ wọ́n yẹ sẹ́wùsì wọ́n á tún máa fún ní ròó dùnú lẹ́lẹ́dí náà lábúyé àhàkùn bì í ìyẹn àwọn ẹni tí ò sì lépa báwọn pé ẹ̀yin náà ẹ má ṣàfihàn ẹ má ṣàkóso ẹ ẹni tí háàdù tí wọ́n bí lè pa ẹ̀yin náà sójú ọ̀dọ̀ ọlọ́run ọba wọn máa fún ọdún wọn tòlú yí pé alákọ̀ọ́kùn dàní yìí pé kò lè sí ìfàyà fún wọn nípa ohun tí bẹ wájú ọ yẹn pé dáadáa lẹ́ ń bọ̀ wá kẹ̀ bẹ́ẹ̀ bá kú wọ́n láwọn yá sànú bákẹ́rẹ́ ìbànújẹ́ ò lè sí fún yín fún wọn níbi ìkẹ́ tó ṣe pé wọ́n pa sí láyé wọ́n lórí ìdájọ́ sọ̀yìn ìháyìn látọ̀dọ̀ anas rọ̀jẹ́ ọlọ́sálàánù níbi ìtàn àwọn àpáàbì bíṣọ́rì màrúnà sàbẹ̀rin àwọn ẹni tí àwọn ẹni kẹ̀ǹgà tó ń pè ní màrúnà wọ́n jẹ́ sẹ́wọ́n sínú àwọn àǹsọ́ọ̀ àwọn ẹni àárọ̀ ọ̀sẹ̀ yẹn ni pé àfẹ̀mọ́jú kan ni wọ́n pa àwọn sẹ́wọ́n ti táwé. àwọn sọ̀sálà wa ń ṣe pé fáwọn ẹni tí wọ́n pa wọ́n nínú kùnúùtù rẹ̀ ẹ ó ń ṣe pé fún wọn. ẹ wọ́n ní kọ́lá àbáwọn àdàtúwà sọ pé wọ́n lè zálà fi him kùránù kọ̀ọ̀rọ̀ ẹ̀mẹ́kù. ọlọ́wọ́ sọ àyà kalẹ̀ ọ̀sọ̀ àlùkọ́ àmì kalẹ̀ táwọn padà ń ké àtàrọ̀ bá ẹ ṣe bá lè wú anẹ káwọn mọ̀ náà. wọ́n ní ihun táwọn ènìyàn sọ àwọn fẹ́wọ́n ti pa sọ náà ẹ bá ní gbé ẹ bá ní múdé tí gba àwọn ọ̀jọ́ wa táwọn náà wà láyé pé àwa pàdé ẹlẹ́dàá wa kọ̀rọ̀ di àdà kó tó lójú wa bí táwa wáyò afá làwọn ènìyàn ẹlẹ́gbàfà kò sẹ́ni tí wọ́n máa kọ ilé sí ẹlẹ́fún wa láwọn wọn bá kó sẹ́wọ́n sí kù kó bá tọ́lẹ̀ kó bá yíjú kó wọ́n pa wọn. tọ́gbà ọgbọ́n kan sí mẹ́lọ́wọ́. ẹ̀rí. àbáwọn adóso adéǹdé pawọ́ gẹ́gẹ́ áyà yìí sọ̀kalẹ̀ torí pé wọ́n sọ fún wọ́n sọ pé ẹ bá ní gba àwọn ọ̀jọ́ wa wọ́n wí bẹ́ẹ̀ ìpè àwa pàdé ẹlẹ́dàá pẹ̀lú bí wọ́n ti pa ọ̀dọ̀ àwọn ènìyàn náà kú ọlọ́run náà yọ ọdún kódà ó sì yọ wọ́n sọ̀rọ̀ aláwọ̀ sọ pé yẹn sábì ṣe rí o nàbì ní àìmá tí ń bí aláwọ̀ ẹni ni wọ́n bá dọ́wọ́ dùnú pẹ̀lú tẹ̀ra tó ti ọjọ́ ọlọ́run bá wá. wọn a máa dunnú pẹ̀lú ọlá tó ti ọ̀dọ̀ ọlọ́run ọba wa àti pé dádájú ọlọ́run. ọlọ́run ọba kì í fi ládà àwọn ẹ̀sìn àwọn ẹni tí wọ́n nígbàgbọ́ ìdí rárí muhammadu bin ishaq ó ní ìṣẹ́gúnṣà wù wọ̀sá wù wọ́n dunnú nípa àwọn tí wọ́n gẹ́ẹ́rí nínú pípẹ́ àlùkáwá ní ọlọ́run ọba àti fẹsẹ̀ rẹ̀ ti pín abdulrahman bin zayd bin aslam wọn ti sẹrí àyà yìí ó gbogbo àwọn onígbàgbọ́ òdodo yẹ́yẹ́ ó wọn sínú báyà wọn ṣùhàdá ni àwọn tó kúkú jẹ́rìí wọn bẹnu àyà yìí pé wọn á máa dunu pẹ̀lú dára ọ̀dọ̀ Ọlọ́run ọba tí wọn rí wọn á máa dunu pẹ̀lú ọlá tọsọdọ Ọlọ́run ọba wa àti pọlọrun ọba nìyí láàdá ẹ̀san rere onígbàgbọ́ òdodo kò ní fi ráre wípé kì í sáwọn ṣùhàdá nìkan gbogbo onígbàgbọ́ òdodo ni wọ́n ló kéré nígbà tó lọ́wọ́ bá sọ ọ̀la zakara bihil anbiya ọ̀la tí ó ṣe fáwọn àdẹ́bí ọlọ́wọ́ àti ẹ̀sẹ̀ tí ó fún ọ ńlá zakara mọ́ àtọ́lọ́wọ́ ìlú pìdí nàbí nìyí àti pàmò ọba tó sọ àjùlọ ọlá tó kù sí fún àwọn onígbàgbọ́ òdodo lẹ́yìn àwọn àtẹ́bí ọlọ́run àti bẹ́ẹ̀ náà ló ṣe rí pàmò ọba tó sọ ọlá àjùlọ ìdẹ̀ra tí ẹ̀jẹ̀ ká tún síwájú sí àwọn ṣùhàdá tí wọ́n rí lẹ́ẹ̀kẹ́lẹ́ ọlọ́run tún mẹ́nu bà ọlá àjùlọ tí ó jẹ́ káwọn onígbàgbọ́ òdodo táwọn òkè ẹ̀kú sójú ọ̀nà ẹ̀sìn bákan náà. àwọn adébẹ̀ wọ́n sọ nípa gásọ́tù hàmúrà hàmúrà ilẹ̀ asadi ogun kan ní àti ọlọ́dún bẹ fáwọn ẹni tí wọ́n gẹ́ ní ogun yẹn ọlọ́run bá sọ pé àlẹ́bí lè sẹ́yà mú lílá ìwà di bá rọ̀gbọ́n ló kọ́ wa. àlẹ́bí lè sẹ́yà mú ìwà wọ́n ní eléyìí ọjẹ ọjọ́ àmúráìlẹ asad ọjọ́ ogun yẹn wọ́n ní torí pé àwọn ọsẹ bọ làmá àsọọbù mọ àsọọbù bílẹ mùsùlùmí nígbà tí wọ́n pa àwọn ẹni tí wọ́n pa náà mùsùlùmí kábù rọjì ìrìnà ìlàbí ládìhí wọ́n ní wọ́n bá tún fara wọ́n sẹ́rí ìyẹn ni pé wọ́n sẹ́rí sílùú wọn. ìgbà tí wọ́n wá lọ tàlẹ́ dàbọ̀ wọ́n wá ń sàbámọ̀ wípé kí ló dé táwọn parí ohun táwọn parí lórí àwọn ará mọ̀jìnlẹ̀ gan. wọ́n nígbà tọrọ yẹn wá dé sí gbọ́ òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́lọ́ àtọ́lẹ́wọ̀n ìjọ náà wá fẹ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí pé kí wọ́n wá lọ bá wọn látẹ̀yìn wọ́n ti lọ délẹ̀ wọ́n bá padà pé a ah, wọ́n yẹ káwọn tó lọ jẹ àwọn mùsùlùmí yà sí wọ́n ti lẹ̀ káwọn tó lọ kó gbogbo jù wọ́n lẹ́ẹ̀kì ẹni tí yẹn ti gba kí yẹn tó wọ́n bọ̀kọ́ máa fi tu gbogbo òkú rẹ̀ lálẹ́ ẹ̀gbẹ́ wọn tó kú táwọn tó ti bì ọ́ ìjọ bá sọ fáwọn mùsùlùmí pé. káwọn lẹ́yìn lọ́ọ́ bá látẹ̀yìn káwọn fi dẹ́rù bá wọn. kí wọ́n dẹ̀ lọ́ọ́ fi fẹ́ àwọn lágbára. ọ̀ ayọ̀ nìkan. àyàfi àwọn ẹni tí lọ tó náà lọ sí àbúrò àwọn ìṣàkàdé. àyàfi jáde rọmọ abdullah nìkan so pẹ̀lú dábàlà máa sọ. àlẹ́bí sọ́lọ́ lọ́ọ̀ àlùkálá wa fẹ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí aláàmọ̀ bíi nìmínà jọrọ ibẹ̀ ẹ bá wo sí ìdádọ́ ti kàn yín ẹ jẹ́ àlọ́ bá wọn kálọ̀ sẹ́lu bá wọn láti lè fi tẹ̀lé tọ́lọ́ àti tòṣìṣẹ́ ọlọ́run. ibùdó abiyá àti plátọ̀ lọ́rin kiri mọ́ wọ́n ti gbàdá wọn ọ̀fẹ́ mọ́ tí wọ́n fẹ́ rí níbi ogún <coughs> wọ́n bá ń sọ jáde lẹ́nu wọn pé láàbù ọmọdé akọ̀tà tu àyíká lógún ó dùn yẹn sí dáadáa ẹ rí wọn bọ̀ pa. wọ́n lálẹ́ka wàá ayé bá àrídàkùtù bí sábà sọ̀nà àti. àlùkàwá ayé wọ́n máa ń lò fún jáàmù ọ̀kẹ́ ayé bùkún ọgbọ́gẹ́ yẹni bẹ́ẹ̀ tó ẹ sóra àwọn èèyàn fẹ́ pàtàkì ẹ̀rí wọn kó kú dẹ́sí yẹ ọ̀dà ẹ padà ẹ jágun yẹn dáadáa wọn lè ṣe ọlọ́wọ́ bá gbọ́ báyìí lọ́wọ́ dẹ̀ ẹ́ ọ̀dà àwọn àwùjọ ẹ má jà ọ̀gọ̀ pàtí ká rẹ ẹ̀wọ̀ ẹni tó ti parí bọ́ọ̀lù tá a tó dán padà sí títì bẹ́ẹ̀ lọ̀rọ̀ ti fẹ́ rí àpẹẹrẹ ẹ tó lágbára jù mẹ́rin ẹ ti parí bọ́ọ̀lù ọ̀rẹ́ di wàhálà tó lọ́yà òun ni ẹja kó sìmẹ́ǹtì sí díẹ̀ sí lọ́nà àwọn oníṣẹ́ àwọn mẹ́rìndínlá pẹ̀lú òdìyẹ púpọ̀ jù bóyá wọ́n sẹ́ẹ̀tì blọ́ọ̀gù ìlú wọn ti fúlákù wọ́n ti rẹ dáyé kan lágbá ẹ kú díẹ̀ sí tó ti fọwọ́ ìpele yá ọwọ́ adébẹ́ yá yìí tá a kó yẹ ẹja kó ẹja kó ẹ ọ̀gbọ́n tó láti rí yẹ àbí ẹ̀kọ́ fẹ́ fẹ́ fi ọ̀kẹ́ kan kọ̀mádé ọ̀yà eléyìí ẹja ẹ̀yà ẹja ẹja ẹja àbí wọ́n kú òkú àṣìṣe rẹ̀ tó ti fọwọ́ pélé yá ìgbésẹ̀ ẹ̀jẹ̀ lé yóò wé kọ̀mádé dọ́là kò ní bá ti bọ̀ ọ̀yà ẹja dúkọ. àrẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àtàlà wọ́n nígbà tó gbọ́ sí sí wọn ẹ̀ ẹ̀ ẹ̀ tó lẹ́sùn ẹ fẹ́ máa tú ìyàtìjẹ́ wá ti àbí ìjọ ọlọ́run bá fẹ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí lọ́yà ìjáyà tí wọ́n fi débi tó ń pè ní àgbà àkà ayé ni odò wọ́n ní odò àbí ọ̀yẹ́ yín lẹ́nu wọ́n ní ìfẹ́jì yẹn wáyé lọ́dọ̀ àfáwọn sòfíà rẹ̀ wọ́n làwọn ọ̀kẹ́mọ yẹn wá sọ̀rọ̀ nígbà dá á padà lẹ́ẹ̀mí wọ́n ní faraja Rasulullahi sallallahu alaihi wasallam ọlọ́run bá wá ti kéde ó padà yẹn ni á padà wá kéde ní sùn. gba wọn rí báwọn òsèlú náà fẹ́ gbọ́ ọ̀nà àwọn padà wà àwọn ọjà ní ti ẹ̀rú bá ibi ẹni tá a fi kó sún ó ti sún ọbẹ̀ akẹ́kiri ẹ̀ẹ́dá wò ẹ̀ rí pé kí ó bá yí ọ̀rọ̀ táwọn fẹ́ kó sọ̀tẹ̀ fẹ́ níbẹ̀ ọ̀nà à ń padà wà gbọ́ bá dìgbà rí ìjọ lọ́dọ̀ ẹ̀ máa padà wọ́n ti ṣùgbọ́n ogun náà láàṣírò rẹ̀ ti sọ̀rọ̀ ìyàtọ̀ ti ń bẹ láàrin àlìkáṣọ́tù wọ́n sàrí yásùkù ìlọ́gọ́sowọ́sọ òun lẹ́nu àlùkò lẹ́tí ṣèhídà hamọ́sọ. ògùdà sàlángó máa wà bẹ́ẹ̀ báyìí ló ń pè ní gbọ̀ngàn èyí tí ọba bínú ń pè ní sàárì ìjà ọlọ́pàá ń sọ sálá lọ kó dàbí òsì dà òsì ní kọ́ọ̀tù wa náà láti sọ wípé tí bá ń ṣe àwọn sàábì ọ̀daràn ní tí wọ́n náà lè ṣe léyìí ẹni tẹ́jẹ́ ń bẹ lára rẹ̀ tó bá kíkà wégbó tààtú adótó wà lọ tún jájà ó lè díẹ̀ òrọ́ọ̀rù bẹ́ẹ̀ ló ti bá ń ṣe dáhà lọ́wọ́ ká lórí bá tù lọ́wọ́ kí ló bá lórí tù lọ́wọ́ yìí ń ṣe kékeré wọ́n. àbáfà ti máa ń lọ sí wáhà sí ìlú kan bá lájẹ́ sí bí mo ti dálé tẹ̀ sí lọ́wọ́ ẹ̀rọ kí báwo ti ṣe nìyẹn ó dà lè rẹ́ lómi ó dà ẹ máa rí ìmọ̀ náà nígbà àtẹ̀lẹ́ ní ìṣẹ̀lẹ̀ sí ní ìṣèlú ní ọ̀bá wẹ̀ pa àwọn kiri ìlú la ìlà ìlà ẹni tẹ̀ lérò ẹni tẹ̀ fojú ẹ̀ sí la ẹja alápálá kọ̀ọ̀kọ́ kọta yín mọ́ lẹ́ẹ̀kejì tí tẹ́tẹ́ ní kéèyàn ó ti bá wà yẹn sọ́rọ̀ ẹ̀ yẹ bíi. ẹgbọ́dọ̀ máa ṣe lábẹ́lé ni. láàdínà àìsàn ẹsì tẹ̀ nínú yọ wà yọ wà sọ kódà yóò ti wí dáadáa yẹn yọ sọ dáadáa ẹ nínú ẹ̀fẹ́ ni ní lọ bí orúkọ owó ọlọ́pàá ìgbà tó lè fi sẹ́nu mi lẹ́yìn lọ́dẹ kò sì yé lọ́dẹ haúsá oríṣi ìṣòro lẹ́nu mi ti kojú níbi ìrìnàjò alọ́ ọ̀rajà araja ń bọ́ pàkìrì. kódà àlòjì ní tún jẹ́ lọ́dún bíi lọ́sẹ̀ láàrin ẹ̀sìn tí ìrẹsì fọ́jà ẹ̀fẹ́rẹ́ ti fẹ́ sáàmù olóṣù kẹrin tẹ́lẹ̀ ẹ̀rọ lè fi jọ lọ́sẹ̀ méjì báyìí. ọ̀nà tó sì tẹ̀wé pé jọ́bẹ̀ ta bẹ lórí rì ẹ̀ lè rẹ́ ti tẹ̀sí ọ̀nà ọ̀bà wọ́n wà lọ pé orí ifá àwọn àjẹwà mọ́. wọ́n wà rí já ah, nǹkan ńlá làwọn sọ̀hábà tó ń kalẹ́ ti kọ́ ẹtí bá mú àwọn sàbẹ akọlọ́wọ́ kọ́ bá mi ti jẹ bẹ́ẹ̀. ọrọ̀ ọ̀rùn báwa ni ibi ìtẹ̀sílẹ̀ la lè yọ́ lẹ̀ bẹ́ẹ̀ náà. mẹ́tì kẹ́ bá ń lọ wúlò ní wá àti bíi ìtọ́ kàdá gbé ṣubú tẹ́sẹ̀ rẹ̀ gbó pàtìpàtì lórí wá sílẹ̀ la láti lọ́ọ́ tẹ́tí gbó pàtìpàtì. a padà wá jọ mi. bàbá mi sọlá wa gbọ́rọ̀ pé báwọ̀ yìí ti ń ṣe jẹ ẹ̀ẹ́ ẹ̀ wọn ò fi ẹ̀wọ̀n pé ẹni tó bẹ́ ẹsẹ̀ rẹ̀ bẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ apẹ̀lú bíi ti dá sí láàbọ̀ ojú ọlọ́run wa tún sọ pé èyí ti pa afẹ́ni ti tu ẹ̀yìn kẹ̀kẹ́ àjọ olóyìn bẹ́ẹ̀ náà padà wọ́n ti gbà á ah, ọlọ́run ìbéèrè ni wọ́n ọlọ́run ní alẹ́ ní ìrẹsẹ̀ yàgò lè láyọ̀ ọ̀rọ̀ sóòlì àwọn ẹni tí wọ́n jẹ́ pé ọlọ́wọ́ ọba tí wọ́n jẹ́ pé òjíṣẹ́ lẹ́yìn ìgbà tó fẹ́ ti ṣẹlẹ̀ tí wọ́n níbi oṣù fẹ́fẹ́rẹ́dẹ̀. ọlọ́run ní ọmọ máa jẹ́ tàwọn tó ṣe dáadáa yẹn wọ́n ti bẹ̀rù ọlọ́run pé ti bẹ̀rù wọ́n ti ṣe wọ́n ti. aládàáfó fún mi máa jẹ́ tiwọn. àlè ìmọ̀ bùkọ́ ìrọ̀sùn lọ́kọ̀ọ́ látọ̀dọ̀ àyíṣà ọ̀sẹ̀ lọ́sẹ̀ láǹkà wọ́n ní àyà yẹn wọ́n ti mọ sọ fọ́ọ́rù wà sí ìyá mi dẹ́ fún ọmọ àti mi káàdà àbáwá aka mi. àwọn abínibí méjèèjì rẹ̀ ń tẹnu wọn àbàbá rẹ̀ méjì tẹnu wọn irú àwọn tó jẹ́ pé wọ́n ń tẹnu wọn wọ́n ti mọ sọ fọ́ọ́rù wà rẹ̀ ọba kiri mbẹ́mbẹ́ ìwé rù mbẹ́mbẹ́ nígbà tó ti fi sòsáàtì bá wọn ní ọ̀sẹ̀ wọ́n tún á ní wọ́n tún padà sí Ibrahim Asad wọ́n lè padà bàbá rẹ̀ ń tẹnu wọn Zubairu ń tẹnu wọn abákiri ń tẹnu ẹ̀rí yẹn fi gbà sòsáàtì náà àdébíyàn ọlọ́run sọlọ àṣẹlá òǹtọ́kà ìdí ogun fẹ́fẹ́ táwọn ọ̀sẹ̀ wọn padà wọ́n ń fáyà táwọn ọ̀sẹ̀ rí. قال من يرجع في في إسره تعالوا لي وقت تصف عن سبعين táwọn kan láti báwọn sẹ́wọ́n bí nínú àwọn tí wọ́n ti jáde ní ẹgbẹ́ àwa ni àlọ́ àwọn sẹ́wọ́n bí. ẹ̀rí wọ́n ti lo abájẹ́ ìgbẹ́ta tuntun bẹ́ẹ̀ o ọlọ́wọ́ bá wá sọ yìí kalẹ̀ ní ẹ̀kọ́ alẹ́ la gbogbo ní ẹ̀sùn yìí ní ẹ̀sùn ẹ̀sùn àkọ́ni jábọ̀ la gbogbo fà yà ó mọ́. ọlọ́wọ́ bá sọ pé àwọn ẹ̀sùn ti yí pé àwọn èèyàn wọ́n ń sọ fún wọn wípé ilẹ̀ mẹ́ta kọ́díjà náà ẹ̀ẹ́ àwọn èèyàn máa ti kó wọ́n ti pé bíìtì mú lẹ́yìn lórí fa fashion ìpayà ọwọ́ pọ̀ o wọ́n ń tẹ̀lé ní fún wọn wọ́n ń dẹ́rù bà wọ́n kọ́ta ti pọ̀ ọ̀sẹ̀ àdàmú ìgbọ̀n rẹ̀ bí ọlọ́run yẹn ni pé bí ọlọ́run ti lé sí ìgbàgbọ́ àwọn onígbàgbọ́ òdodo jù torí wọ́n gbára lọ́lọ́ wọ́n wá tẹ̀lé ọlọ́run ọlọ́run wá lé sí ìgbàgbọ́ ọ̀kan ló wà bí wọ́n ti wí jáde nìyẹn bí a bí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ kán lé lógún kán lé lógójì kán lé lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún ọlọ́run aṣọ wà òun la fara mọ́ dalẹ̀ ní dáadáa lé sí wọ́n ní gbólóhùn àtìmúdà lọ́rù àdìmọ̀lù àdìyẹn anábì ibrahim sọ alẹ́ ìsọláàdùn ọ̀sálàm nígbà tí wọ́n jù sínú ná muhammad náà sọ sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n sọ fún yípa àwọn èèyàn ti fẹ́ fi tìmú lé lórí tí wọ́n fẹ́ yípa ìdáde ta ẹ báyà wọ ọlọ́run wá sí ìmáàdùn fún ọ àwọn náà wí pé àtìmúdà lọ́rù wọ́n ní ọlọ́wọ́ bá tó wa òun náà la fara tì mọ́ ìdàlẹ́ ní dáadáa lé yẹn àbáṣe mọ́nù mọ̀rùndàwáì wọ́n gbé gbàrà látọ̀dọ̀ anẹsọ̀rọ̀ mọ́ni látọ̀dọ̀ àtúntò sọ́lá wọ́n ní wọ́n sọ fún àtẹ́bí níjọ́ ogun ọ̀ṣọ́jú fáwọn èèyàn ti pé pìtì mu léyìn lórí wọ́n pọ̀ léyìn lórí tí wọ́n fẹ́ pa yín torí bẹ́ẹ̀ ẹ báyà wọ́n ti sẹ́wọ̀n lọ́wọ́ bá ti sọ áyà yẹn kalẹ̀. àwọn tó ṣe pé wọ́n sọ fún wọn ẹnìkan sọ fún wọn wípé àwọn èèyàn ti kójọ lé yín lórí ẹ̀fáyà wọn ọlọ́run wá lé sí ìmọ̀ọ́nì fún wọn. pẹ̀lú gbàrà lọ́lọ́wọ́ bá ti wá sí láyé ẹ̀ ọlọ́wọ́ adé ìmọ̀ tí ó lé sí ìgbàgbọ́ fún wọn wọ́n wá rí gbọ́dọ̀ pé ọlọ́wọ́ bá tó wa òun la fara tì mọ́ ìdàlẹ́ ẹni ká fara tì nítorí ẹ lọ́lọ́run ti ráza pé fàǹfàlà gbòógè ní ẹ̀rínmá sí nínú lọ yọ̀ọ̀fà lẹ̀ lábìyẹ musa ti wọ́n ní la bẹ́ẹ̀ ìgbà wọ́n ti fara sí ọlọ́wọ́ bá ọlọ́wọ́n bá tó wọn nípa ìbànújẹ́ wọn ọlọ́wọ́n bá sì gbé sùtá ẹni tó fẹ́ sì àjẹwọ́ ó gbé kó fún wọn wọ́n wá padà sílùú ọlọ́ni fàkọ́lá bóbi rẹ̀ iná tìmínà lọ́yìn wọ́n wá sẹ́rí sílùú pẹ̀lú dẹ̀rọ ọlọ́run ọba àtọ́lá ẹ̀ lámúyẹ́m sátó sú àyíká akẹ́kọ̀ọ́ jẹ́ sẹ́lẹ̀ sí wọn nípa ohun tí ọ̀tá wọn tó ti fi sẹ́mi tó gbìn sẹ́mi fún ọkọ fẹ́ ṣe wọ́n níkà kàkẹ́kẹ́ ò ṣe wọ́n. wọ́n wá tẹ̀lé ìyọ́dọ̀ ọlọ́wọ́n ọba torí bí ọlọ́wọ́n ọba nìyí ọlọ́lá jù lọ ní tó tóbi tí máa ń ṣe fún ẹni tó bá wù irú èyí tó ṣe fáwọn onígbàgbọ́ òdodo. alimami bẹ́ẹ̀ hàn rọ́ṣẹ́ bọ́ gbogbo ọ̀gbìn tààrà látọ̀dọ̀ abdullahi ibn abbas rọ̀dì aláwọ̀ tálá àdúgbò nínú ọ̀rọ̀ ọlọ́wọ̀ sọ̀tọ̀ ibẹ̀ fàǹfàlà wọ́n mi náà ìdẹ̀ra tí ọlọ́run pé wọ́n padà sí ìlú wọn pẹ̀lú ìdẹ̀ra látọ̀dọ̀ ọlọ́run ọba wọ́n ní ìdẹ̀ra yẹn wọ́n ní pé àdàbò ń sálì mú wọn là ìdẹ̀ra nìyẹn. bákan náà ìdẹ̀ra àtọ̀dọ̀ ọlọ́run yẹn nìyẹn wọ́n ní pé wọ́n là gẹ́gẹ́ bí àbúrò àti àbúrò àti tuntun bákan náà wọ́n bá lé mílẹ̀ lọ́ọ̀yì àti àjùlọ tó wọ́n fún lọ́dọ̀ ọlọ́wọ́ ọba òun ni pé anẹ̀yìn rán mọ́rọ́d wọ̀kánẹ̀ sí àyàmì lọ́wọ́sí pàṣẹtàrọ́ àrùsùn ọ̀sán bọ̀rọ̀ bí àfihàn máa láwọn fọ́kàn sábà fún bẹ́ẹ̀ náà sáàbì bí wọ́n ní ọlá yẹn ni irú èrò náà ni ẹja pè àwọn èrò tí wọ́n máa ń kọjá wa láti lókè ọkọ̀ wa lásìkò ọdún alùpùpù wa rà ọ títí bíi ti ọjà yẹn ọ̀rà ọwọ́ àjèrè mbẹ́ ó jèrè owó tó pọ̀ mbẹ́ ọwọ́ àpàdà pé fáwọn ọ̀sàdé wọn lọ láyẹ̀ nìyẹn ọlọ́wọ́ sọ pé ìnáwó rálẹ̀ kó bó ṣe tọ́ ní òkàwé fún àwọn ènìyàn. ọlọ́run bá tẹ̀sẹ̀ rí àṣà ìsàn ti yọ máa dẹ́rù pa yọ máa dẹ́rù pa àwọn alátìlẹ́yìn rẹ̀ àwọn ọ̀rẹ́ àwọn àyò ẹ̀ àtẹ́tàdì ọ̀ máa dẹ́rù rẹ nígbà fi àwọn ọ̀rẹ́ rẹ̀ báyìí nílò báyìí yóò tún máa kó ìbànújẹ́ sí yín lọ́kàn tàbí ká pé nírò yírò yìí wípé àwọn ọ̀tá ìyẹn ni pé àwọn ọ̀tá yín yẹ wọ́n lè lò wọ́n lè jù yín lọ lọ́wọ́ ibẹ̀ fún yín ọlọ́run bá ti kọ̀ láta àmúrò ẹ bá payá ọ ìdí ọlọ́run bá ní ẹ payá fún ẹ bá ní fàgbọ́ lódodo àti àlẹ́ kó lẹ́wọ́n ló ń gbé láti wáyé àti لأن الله تبارك لأن الله تبارك وتعالى أمر به ولو ما كان أسجد ما قيا كيف قيا تبيلي آل ضباب الرؤية هذا قيا سبق ولكن ما قيا orí yóò lé èyí ọbẹ̀ rò tẹ́lẹ̀ àwọn ará ló jọ lò wọ́n bá yọ sí ẹ lójì àbọ̀ orí wọn pé ọ̀nà owó òkú orí kan wọ́n bá rí òkú ni wọ́n á bẹ̀rù. Dèbí lílé àbọ̀ orí kéde kù kódà wọn á lọ sí ara rẹ̀ ọ̀tọ̀ lórí ìkẹlẹ́ ní ọ̀tẹ́ ní ọ̀tẹ́ yìí. ìyẹn kéèyàn ló fún ẹ̀dá mi ìṣẹ́bọ̀ torí àdámọ́ ni lọ́gbọ́n ní ẹ̀rẹ́ náà èyí kò kọ́ níta tó wájú rẹ̀ ní ọbẹ̀ o kódà jùmọ̀ bí tó ti ní tọ́ba tó wájú rẹ̀ ọbẹ̀ o ọmọ àtúwọ̀ ni ajúmọ̀ fi náà wá èèyàn jọ ni wá lẹ́yìn ni ìdíkọ́ sọ́dọ̀ lọ́wọ́ bóyá pàtàkì pàtàkì. èèyàn lè rí nǹkan ìbẹ̀rù kọ́ bẹ̀rù àti wàhálà lóde. ṣùgbọ́n ìbẹ̀rù ẹ̀bọ ọba lọ fáyà kọ̀rọ̀ ká òkú ti bẹ́ẹ̀ ló sàárè lè ti báyìí lọ́dọ̀ ọ̀gá ti báyìí lọ́jọ́ bọ̀. ọlọ́run wá ní àdíjẹ́ ẹ̀mí ìpáyà àwọn èmi ọlọ́run ẹ̀ páyà ẹ̀ bá nígbàgbọ́. ìtumọ̀ rẹ̀ ní pé bí wọ́n bá ń ṣe lọ́sọ̀ fún yín yípa àwọn ọ̀tá wọn á borí eyín ẹyẹ sáfara tọlọ́hùn torí mi ọlọ́run máa tó yín màá sì tì í lẹ́yìn wọ́n ní bí wọ́n wà lọ́wọ́ tọ́lọ́ sọ́kàn àlẹ́ ìsọlọ́hùn ní káfíń àdìdá tọ́lọ́ wò lè tẹ́rù rẹ̀ àwì fún rẹ̀ kàbí lẹ́dí rẹ̀ mi tó rẹ̀ wọ́n kẹ́ ń tẹ́rù bá rẹ̀ ànẹ́bí pẹ̀lú àwọn tí ò tọ́lọ́hùn àtọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ sọ àtọ̀rọ̀ ọlọ́sọ̀ọ̀sọ̀ kọ́ ti lò ó lè àṣìṣọ́ ẹ bá wọn alátìlẹyìn àti ìdánidà nínú ẹ̀ka ìdá ṣàìtọ́rí káàdà tó yìí fà torí ti wọ́n ti lẹ̀. àtọ̀rọ̀ ọlọ́sọ̀ọ̀sọ̀ pé òláyíká ìṣó ìṣàìtọ́rí àwọn yẹn ní pátì àti ìdání àdá ìṣẹ̀ ìgbà ṣàìtọ́rí àwọn ẹgbẹ́ àti ìdání nìyí wọ́n ti pàdánù. àtọ̀rọ̀ ọlọ́sọ̀ọ̀sọ̀ bá sọ làwọn olè bá dára lẹ wà lóṣù léè ọlọ́run lòun ti kàkọ́lẹ̀ rẹ̀ pé màá kórè èmi àtàwọn rẹ̀ sẹ̀ nínú lọ àlùkọ́wé yìí náà rí ọlọ́run ọba alágbára ni olùborí ni àtàwọn ọlọ́run ọba tó sọ wípé ọ̀la yẹn sọ̀rọ̀ dánlọ́wọ́ máa yàn sóró ọlọ́run bá tàtìlẹ́yìn fẹ́ni bí bá ń rẹ iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ àtàwọn ọlọ́run tọ́lọ́ sọ pé ayọ́ ẹlẹ́dẹ́ náà àmọ̀dún ẹ̀yọ́ nígbà gbọ́dọ̀ fẹ́ ti sọ̀rọ̀ lọ́hà yẹn sọ̀rọ̀ kù tẹ́bà rẹ̀ sí ọlọ́wọ́ bá lọ́wọ́ tẹ́ rẹ̀ sí ọlọ́wọ́ bá lọ́wọ́ lọ́wọ́ aṣáàtìlẹ̀ ìfẹ́ iná àti ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tọ́lọ́ sọ pé iná lànà ń sọ̀rọ̀ oṣù lànà ọ̀lẹ́dínà àmọ́nù ìlànà ìdúnìyà àwa aṣáàtìlẹ̀yìn fáwọn ọ̀rẹ́ ń sẹ́ wa àtàwọn onígbàgbọ́ òdodo láyé bíbà wọ̀nyọ́wọ́ ẹgbẹ́gbẹ́ àṣáàtì àtọ́jọ́ tí àwọn olùjẹ́rìí ó tó ìgbéjìnà sáánù ọlọ́wọ́ bá bá jẹ́ tiwọ́ ilé ikú tó ní ìgbà ṣe fi sílẹ̀ ádùn báyìí ádùn máa tẹ̀síwájú lọ́la. sáré lọ sẹ́gbẹ́ àrùn sí rẹ̀ rẹ̀ ọ̀yà rẹ̀ ká lọ sẹ́gbẹ́ àrùn rẹ̀ tó sọ̀rọ̀. Àjẹ́ni ọlọ́run bá ti dà ara wa pàdé kan sọ ipa tó sọ wípé ẹni tó bá yẹ lọ́fúlà ní ẹ̀yìn tó àti ṣubú ìdájọ́ pé ọlọ́run máa pọ́lé kọ̀ọ̀kan ṣé ilé ìyàwó ti wà ní kádàrá ni àti ìwọ̀n ẹ̀sẹ̀ kọ́ yẹn náà. ọlọ́run máa kọ́ ọlọ́run ti mọ̀ fọ́ ọmọ máa ṣe adẹ́kọ̀ọ́ ayé fàṣà ọmọ àṣẹ hadith ọmọ Habibata kí ẹni tó bá ti kéde o tó bá kí rákà méjì ṣáájú àsùbá méjì ṣáájú àyílá méjì lẹ́yìn àyílá méjì lẹ́yìn mọ́gárì méjì lẹ́yìn ìṣá òdìdí ọlọ́run tẹ̀sí wá fọ́ fúláwọ̀ jẹ náà ó ti rí bẹ́ẹ̀. fún inú lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọmọ ọba sùhánà òun ni pé àlùkáwà ní ẹ̀sùn ṣe báyìí má dá ọ̀sẹ̀ fún yẹn lẹ́ búrẹ́dì rẹ̀ búrẹ́dì ti ní iye tọ́ńtà àwọn ti gẹ̀ tó ti rí bẹ́ẹ̀ ni èyí ṣe pọ́ńfẹ́ nínú lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́wọ́ ọba sùhánù ọ̀tà má mi kàn wọ́n bá kì ọba tó ń ṣe bẹ́ẹ̀ bílà yẹn ẹgbà fún títí nílò ọba yóò rí alifu salam. báwo. ṣé láì jẹ́ pé bóyá àwọn èyí tó wà sí ọwà ní súnlẹ̀ òun ni ká ti hàtìdì ọlọ́run láìlà àìlà rẹ̀ tó lè ká bá wí làrọ̀ àṣìbí ọlọ́run lánàá tó àfi kiri àrọ̀ làgbọ̀ àṣìbí ọlọ́run alẹ́ ìtawàkẹ́ntù wọ̀hún ọ̀rọ̀ kò láǹkà àṣìbí yẹn lọ́yẹ kí yẹn máa wí ní yẹn bá tẹ̀lé hàṣìbí ọlọ́run wà ní ọ̀rọ̀ àti ìkùnbúrú kì í sì gbà afẹ́rẹ́ nìyí ààrẹ ti mú sára àwọn kò fún wa mọ́ yóò wí lẹ́nu pé tó fásitì lọ lọ́wọ́ àdéhùn wa sí ó tó máa mú sára rẹ̀ wá délé àkókò ń báyé nígbà tí oṣù tó wá yìí tó wà sọ̀wọ́ làwọn ọmọ rẹ̀ sàlà kí ẹni bá wà ní kọ̀ǹtíṣàn tó lágbára ìyẹn lè sọ̀rọ̀ ti ń sìn ṣùgbọ́n fífà ẹni àdúrà rẹ̀ sílẹ̀ ń fà mẹ́ ìdè fífà tẹ́lẹ̀ ẹni àdúrà ṣùgbọ́n obìnrin sì tí kọ̀míṣọ̀ bá dé inú àwọn kọ̀míṣọ̀ tó lè dé náà ní ẹbí ìyẹn wà ń bí ìkan tó ha gidi ìyẹn wí gbọ́dọ̀ ìyẹn ọlọ́run bẹ̀rẹ̀ fà pé àbírò àpẹẹrẹ tí mo mú àyẹ̀ gbà ẹbí fún yẹn sára abálòmọ̀ ògùn wa mú tó kásìkò lò wọ́n. bọ́lá ọ̀gbìn kí wọ́n náà ló fèsì fún ìlówó fún wa ọwọ́ ọlọ́wọ́ ọ̀yá fún wa <laughs> lẹ́yìn tó ju tẹ̀ lọ ìyẹn lè rí gbólóhùn yẹn láwọn àyè ẹbí àdúrà nídìí kí ẹsẹ̀ máa sọ fún wọn máa fa pàǹkẹ̀kẹ̀ tẹ́lẹ̀ tòsí ìbá ti ti fẹ́rẹ́ àbáríká kún ká rẹ̀ ọwọ́ ló sì ti kà òdìdí kan lọ mú ogun yẹ̀rí ayaba ogun dání ọba wa fi ni dípò tó fi máa ka ni ọba kúkú ka ẹ̀dá rẹ tó lù ọlọ́dájú pé dáadáa rẹ òde láre lọ́dọ̀ ọlọ́run ọba sọ̀hánà ọ̀gbọ̀n náà àìdá rẹ àyà. lórí ọ̀rọ̀ àlẹ́kọ́ bóyá rẹ nìkan tó yẹ pé tọ́ba rí ajá tí ní àmì lábẹ́ tó ṣe lẹ́sẹ̀ lórí màálù tí fúlàní ń dà lọ lọ́ta lọ bí òkùnkùn kò ní lè yọjú bẹ̀rẹ̀ láti ṣe báwọn ti palẹ̀ mọ́ rẹ̀ ṣé irú kọ́ńkù rẹ̀ náà. o ti fẹ́ pọ̀ jù o ti fẹ́ pọ̀ jù ẹni yẹ ọ̀yẹ́ kí ṣe ìyá àlè ìtọ́jú lọ́sọ̀ fún ọ̀rọ̀ dájú kọ́ fẹ́ gbàlejò. torí ló ọ̀dẹ̀ tí ṣètọ́n ti máa ń tọ̀ wọlé sí ìyàwó náà ní ọ̀dẹ̀ kí ẹ̀ máa báyà. bí ṣe máa ń tọ̀nà ẹ̀bí ló wọlé sáré yẹn ó tún máa ń tọ̀nà ọ̀pọ̀ ìpayà wọlé sí àárẹ̀ ọ̀yọ̀ pé èyí ò ti gbàlejò sí ní ìfura. irú rẹ̀ lẹ́ máa ń rí tó máa ń ṣẹlẹ̀ nígbà táwọn kéékèèké ń jèrò táwọn máa ń ṣe jálàbí pẹ́pẹ́pẹ́ yẹn wọ́n ní kọ́ba lọ wó kúta ara ẹnu ara wọ́n ní ọba lọ wá wọ́n máa lọ kọ́ kéwú sára rẹ̀ àbí kí wọ́n ní kọ́ lọ jù sínú náà wọ́n á lọ jù sínú omi wọ́n sáré dá àpò ní gbígbóná wọ́n má máa páyà wọ́n ẹni anídì ká ṣe tírísẹ́ǹtì fún un ó lè má ní ìdí àlọ́ títí bẹ̀ tí nǹkan tó ń sáfù yẹn ká sùn lọ kí ẹ̀ dẹ̀ yọrí pé kò sí pírọ́lẹ́mù. Eh, ọ̀tún náà ọmọ mi wà eh, màìmú náà nígbà tó wà ní kékeré kankan onírọ́bà yẹn ọba ti rí yọ sáré bíi pé ó lè lọ sí ara rẹ̀ sùkà pẹ̀lú ẹ̀sẹ̀ mi báyìí tó ń ṣe sùkùsùkù báyìí ti funfun báyìí onírọ́bà yẹn tó ṣé ọba kẹsì rí lásán báyìí kó lè sa eré débi tó kò ní wò gírí sí lọ yọ lọ kọ mi tó inú gbìyànjú dábàá la ṣe pé àgbè sọ́dọ̀ àgbè sọ́wọ́ báyìí àwọn àbò kẹ̀kẹ́ á fi sọ́dọ̀ rẹ̀ pé wo sókèrè pé ṣé kankan mẹ́. sọ ẹni yẹn èyàn sùn mọ́tò sí ajá yẹn pé kó wó dáadáa ìwọ tí ń páyà màálù yẹn yóò gbé tòsí rẹ̀ pé kódà fọ́ ra lára pé sí ìlú àwọn ìlú káà sì ká pé yóò kéèyàn lọ wá òkúta ìwé jù náà yóò fi ọ máa ń irú bí lajú kò tá a sọ̀rọ̀ yìí wọ́n bá ní kẹ́nìkan ti di láàrin wa ní yóò máa tọ́ sókòtò tí wọ́n á jẹ́ kùsẹ̀kẹ̀ bí káfá wa. mo dá tẹ̀ ní kọkẹ́ wí látẹ́rí pé sọ pé kí àwọn èèyàn ó tó àti pé oúnjẹ ní ìwọ́n lọ́jọ́ kò yóò máa tọ́ sókòtò. so because kò bá sábà kéèké yẹn ju bí irú ẹni yẹn lẹ ìyọkẹ́ bí ẹ jẹ́ láti bí yẹn bí mẹ́rin ẹ̀yà lọ sọ fáwọn yẹn yẹn bí mẹ́wàá ẹ̀yà ọ̀dẹ́ ẹ̀kọ́ haka gbogbo wa yìí rẹ tó ti di máa fi tẹ̀lé rẹ díẹ̀ díẹ̀ tẹ̀lé ṣe ìyẹn twenty fifty ọmọ àdìgbò kódà bí ìyẹn wọ mílíọ̀nù àbá sọ̀rọ̀ níyàwó àkójọ náà ti lọ sí ẹnìkan jẹ́ gómìnà àsọ̀rọ̀ wájú ẹ̀ bọ́jẹ́ kọ́ni lọ́wọ́ kárí àsọ̀rọ̀ náà tó ń kọjá pé agbófẹ́wà dání àwọn aláàbọ̀ mẹ́jọ tó ní kíni àásọ̀ ọdún ọ̀bá yà ní pé kò ní í pé níwọ̀n ọ̀bá tó ju ọgbà alẹ́ mẹ́ẹ̀ torí wọ́n kọ́ ní amọ̀nìsá ìjàpá nìyẹn náà wọ́n kọ́ lásán mi nìkan ìyàwó náà ó kéré ẹjọ́ palẹ̀ mọ́ òkú sọ́ọ́ làdíjà ìṣẹ̀lẹ̀ tí wọ́n ń jókòó sí ni yẹn. sọ̀rọ̀ yẹn bá kọ́rọ̀ sẹ́ẹ̀lì ìwọlé ó bá kò ju èsì lọ yẹ ó pọ́ sílù ṣùgbọ́n wọ́n wá níbi òní sọ́jú mẹ́ta lọ ó lọ́rọ̀ títẹ̀ wọ́n á títẹ̀ ah! á torí bẹ́ẹ̀ ìgbìyànjú tá a lè ṣe lórí ẹni yẹn ni pé ìyóò ṣe sáré bí àtẹ̀yẹ ni yóò fi yí padà ṣáà ẹ̀jẹ̀ àdúrà yìí ká tó sọ bẹ́ẹ̀ wá. ẹ̀jẹ̀ ká tó.